àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ ṣọwa káàmẹ́dì kẹfẹ́ríhù bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá o. kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùfì ó lè wà yí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń lè rẹ̀ ni Súfì máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jálajàla. ọ̀sẹ̀ tó lè wọ́n tó lè ṣàtúnyẹ̀wò bàbá ìlú púpọ̀. Olóòtú náà wọ́n ti fẹ́ sọ àjọ ẹ̀rọ tó ti fẹ́ látàdá ẹjọ́ kan fi ká. Onídọ́dọ̀ yìí, onídọ́dọ̀ yìí, yóò máa jẹ́ lára yóò máa ṣe eré lè kó tẹ́sí bá àgbọ̀rọ̀ ó ní wọ́n tó alájàlá. onídọ́dọ̀ yìí onídọ́dọ̀ yìí yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń ṣe rẹ̀ yìí tó lè má bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó lè wọ́n tó jálajàla. Ọ̀sẹ̀ tó lè wọ́n tó yẹ kí àdúrà ẹ̀rọ púpọ̀. Ọ̀sẹ̀ tó lè àbẹ̀lẹ̀ púpọ̀. Láti ọ̀dọ̀ àwọn olùgbé tó àtẹ̀wé lórí ẹgbẹ́ tó rọ̀ kíká. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. Ara wa ni onísùnfì, bó ti wà yí, ara wa ni, èèyàn wa ni, ìwà láàyè èèyàn wa ni èèyàn wá ní ara wa ni onísùfì ni ó lè wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni ó lè wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni ó lè wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni ó lè wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ń lè rẹ̀ ni tó fi máa ń lè rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó lè wọ́n tó jálajàla. Ọ̀sẹ̀ tó lè wọ́n tó ẹ̀ yóò fi jẹ́ náà yóò máa ṣe eré ẹ̀ lọ. Tó fi tó fi máa ṣe rẹ̀ ni lórí mọ́tò rẹ̀ ó lè kó sẹ́gbẹ́ àbọ̀rùn ó lè wọ́n tó jálajàla. ọ̀nà ìgbẹ́ wọn ló ní ìgbàgbé ẹ̀rọ púpọ̀ ọ̀nà ìgbẹ́ ìgbàgbé ẹ̀rọ púpọ̀ ọ̀nà ìgbẹ́ ìgbàgbé ẹ̀rọ púpọ̀ òní yóò lọ sí òní yóò lọ sí yóò máa ṣe yóò máa ṣe eré ẹ lọ. ara wa ni onítúbí bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni sufi ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bóde wà ara wa ni wa ni ó lè wọ́n tó jálajàlá. ó lè tó lè tó lè nígbà púpọ̀. ó tó lè tó lè púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ó lè tó lè tó lè pé látàrí ló kàn sí ká. kò ẹ̀ kò ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. kóra ẹ̀ ara wa ni onítúfi bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí sófin máa ń lè rẹ̀ ni sófin máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́sì bá a sọ̀rọ̀ ó lè wọ́n tó jálá jálá. ó lè tó lè wọ́n tó jálá jálá ó kọ́ àwọn tó ti là bẹ́ẹ̀ ló pọ̀. láti rẹ̀ ó lè tó

بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam mo kí yín ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ tòní àárọ̀ ọjọ́ òní ni yomusat déètì òní ni ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n twenty seventh oṣù kejì oṣù sọfà ọdún fourteen ètò wa ètò ní àsòfíà dátù tọ̀ríkọ́ khalafat al-islam àsòfíà dátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí ìsìnkú sheikh ibùnú tàìmíyà rahimahullah ìsìnkú sheikh ibùnú tàìmíyà òun ni kókó ìwádìí ní àárọ̀ tòní àwọn ọ̀rọ̀ míì yóò tún jẹyọ pẹ̀lú rẹ o ṣùgbọ́n èyí tó jẹ́ kókó jù lọ tó gbé kókó ìwádìí wù ó ní ètò ìsìnkú Sheikh Ibn Taymiyyah rahimahullah nínú àwọn tí ó wá so mọ́ kókó ìwádìí ní alẹ́ tá a sun oorun ẹ̀ yìí mo mẹ́kì póòsì kan mo mẹ́kì póòsì kan. tí mo sọ pé ẹ jẹ́ wò bóyá kí n fi póòsì yẹn gan bóyá kí n kí n display rẹ̀. Hmm. Wọ́n láti fẹ́ ṣe òun. Ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n sáré gbìyànjú ẹ̀wò. ẹ má bínú ó wù mí kí n kí n display rẹ̀ fún wa ndị ndị dáa jù. màá sáré ṣe ní ìsìn. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tí rí i. máa rí ní ìsinyìí ó ṣàlọ. tọ́ ó sì yẹn ẹ̀yin súfí onítọ̀rí kọ̀ ẹ dákun ẹ bá mi ké sí bàbá alágbára omi àti ọmọ wọn àáfàá oníkùránì ẹ̀yin súfí onítọ̀rí kọ̀ ẹ dákun ẹ bá mi ké sí bàbá alágbára omi in quotes àti ọmọ wọn àáfàá oníkùránì in quotes tí wọn bá mọ̀ túmọ̀ in quotes ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn tẹ́ gbóyìnbó ẹ bá ní ṣàlàyé ẹ̀fà méjèèjì ẹ̀yin súnfì onítọ̀ríkọ̀ ẹ dákun ẹ bá mi ké sí bàbá alágbára omi in quotes àti ọmọ wọn àáfàá oníkùránì in court so tí ọba mọ̀ tó mọ in court ẹ bá mi ṣàlàyé ẹ̀ fún wọn tẹ́tí gbọ́ kárán ọmọ náà síná. tàbí ẹlòmíràn nínú yín pé kí wọ́n ka síra àlìgúníyà ti sheikh abdulkadir alijilani ojú ewé one seventy three sí one seventy five síta. ẹ̀yin súfì onítọ̀ríkọ̀ yálà onítìjàníyà ni ọ́ ni yálà oníkọ̀dìríyà ni ọ́ ni yálà oníṣàbìríyà ni ọ́ ni èyíkéyìí tọ̀ríkọ̀ tó bá rí ọ wà nínú ẹ̀sìn súfì tẹ̀ ń ṣe ẹ bá mi ké sí bàbá alágbára omi incoat àti ọmọ wọn àáfàá oníkùránì incoat tàbí ẹlòmíràn nínú yín ẹ lè ké sí Suleiman Rọ́jí Suleiman Rọ́jí sì ní àwọn dàkàtìrù ń súnfí lọ́wọ́ ó ní wọn tí wọ́n pọ̀ gan-an ó ní wọn ní òkè òkun onu ní wọn lọ́wọ́ ní nàìjíríà ó yẹ ìpera yín jáde kí wọ́n ka síra àlègúníyà ti sheikh abdulkadir alijilani kẹ́ ka ojú ewé one seventy three sí one seventy five síta ìyẹn ni pé ka page one seventy ka page one wọ́n sì ka page one seventy five. kí ló fa tí mo fi sọ wípé kí wọ́n kà á síta ọ̀rẹ́ o a fẹ́ rí ìdáhùn sí ìbéèrè yìí ni o ṣé alùsùnà ní ìjọ mùsùlùmí tó máa wọ àlìjànnà ní tàbí súfì. ṣé alùsùnà ní ìjọ mùsùlùmí tó máa wọ àlùjànnà ni tàbí súfì. èyí náà kúkú gbọ́ bàbá oní sọ̀látù sábìkì sọnù èyí náà gbọ́ wọn nígbà tí wọ́n ń sọ pé nígbà tí wọ́n ń sọ pé. ṣe ìlànà kan tó lè gbé ìwà ìjẹ́nà tó ju tàbá wù lọ. ní àbábẹ́ ló kúrò ọlọ́run. ọlọ́run ẹ̀rọ kúrò ọlọ́run tó ti lé wà àtúkọ́ jẹ́ oníṣúrú bí. bàbá yìí oníṣúfì ni wọ́n confirmed oníkọ̀dìríyà ni wọ́n. ẹni tí wọ́n wá tí àwọn oníkọ̀dìríyà tí wọ́n ń jẹ́ ọkọ̀ mọ́ lára tí wọ́n fi ń pera wọn ní kọ̀dìríyùn àlèkọ̀dìríyùn òun náà ni Sheikh Abdul Qadiri Al-Jilani Sheikh Abdul Qadiri Al-Jilani yìí òun ló fẹ́ parí ìjà láàrin àwáàlù súnà àti ẹ̀yin onísúfí. Sheikh Abdulkadir Alijilari rahimahullah òun ló sì wà ní pòsíṣàn tó lè parí ẹ̀ òun ló wà ní pòsíṣàn tó lè parí ẹ̀ ẹ̀ ní kí nìdí ìdí ni wípé gbogbo onísúfí ayé pátá ló gbà pé Sheikh Abdulkadiri Alijilani àáfà àgbà ni gbogbo àwa alùsúnà pátápátá alùsúnà wàlìjàmá gbogbo wa la gbà wípé Sheikh Abdulkadiri Alijilani àáfà àgbà ni kódà àwọn tó tún jẹ́ àáfà lọ́dọ̀ àwọn alùsùnà bíi sheikh al-islam ibn taymiya rahimahullah tí wọ́n bá tún ń dákọ àwọn tó jẹ́ àfáà fún wọn tí wọ́n jù wọ́n lọ tí wọ́n jẹ́ senior fún wọn wọ́n á tún fi tàpọ́nlé tàpọ́nlé tìyìtìyì tẹ̀yẹtẹ̀yẹ ni wọ́n á fi dárúkọ sheikh Abdul abdulkadiri alijilani rahimahullah ṣùgbọ́n ní ti sheikh ahmada tijani lẹ́yìn lẹ́yìn lòun wà kódà sheikh ahmada tijani tiẹ̀ òun náà kọ́kọ́ ṣe tọ̀rí kọkọ̀dìríyà yìí kó tó kúrò nínú tọ̀ríkọ̀ yẹn kó tó bọ́ sínú tọ̀rí kọ̀ mìíràn kó tó bọ́ sínú tọ̀rí kọ̀ mìíràn kó tó bọ́ àwọn nìkan ni wọ́n gba sheikh ahmada ní àtàwọn akẹgbẹ́ wọn nínú tọ̀ríkọ bóyá ni o bóyá sàdìlíyà ni o àwọn Sheikh Ahmed Atijani àwọn alùsùnà à recognize yẹ irú Sheikh Bono Bass irú Sheikh Sọ́lí Wùfẹ̀mín irú Sheikh Alibani irú Sheikh Ibn Taymiyyah irú Sheikh Muhammad Abdulwahab rahimahumullah ajma'in àwọn alùsùnà la recognize wọn pé àfa àwa ni wọn àwọn Sufi wọn ò recognize wọn so the only person lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún ṣe é ṣe kẹ́lòmíì tún wà o but the only person lọ́wọ́lọ́wọ́ báyìí tó dá sí wípé igun méjèèjì igun àwa alùsùnà wàlìjàmáà àti igun àwọn onísúfí onítọ̀ríkọ̀ wọ̀nyí tá a jọ recognize pé àáfàá àgbà ni aṣíwájú ni onímọ̀ ẹ̀sìn ni òun náà ni ta ni o òun náà ni Sheikh Abdul Qadiri Alijilani sẹ́sìn ọ̀pẹ́ ṣe máa lọ sí ilé ẹjọ́ tẹ́nìkan bá gbé ẹjọ́ ẹnìkan lọ sí ilé ẹjọ́ nígbà tí wọ́n bá pe ẹni tí wọ́n gbé ẹjọ́ ẹ̀wá sí ẹjọ́ adájọ́ ó bi dìfẹ́dáǹtì léèrè pé ǹjẹ́ wọ́n fara mọ́ kí ilé ẹjọ́ yìí kó ṣe ìgbẹ́jọ́ ẹjọ́ tí wọ́n gbé wá síwájú rẹ̀ tọ́ba lòun fara mọ́ wọn ní bísímìláì tọ́ba lòun ò fara mọ́ wọn ó gbé ẹjọ́ yẹn kó wájú ilé adájọ́ yẹn wọn á gbé lọ síbòmí wọn á gbé kó ní sàkání adájọ́ yẹn wọn á gbé lọ síbòmí náà a ti ń fa ọ̀rọ̀ yóò tó gbọ́ mẹ́ta ṣé alùsùnà wàlìjàmá nígun tí ó wàlìjàn náà ni tàbí àwọn onísúfí nígun tí ó wàlìjàn náà ok a ti jọ gbà pé ìjọ ànẹ́bì ti pín a gbà pé ìjọ ànẹ́bì muhammadu sallallahu alaihi wasallam níbàámu sí àsọọ́lẹ̀ rẹ̀ àsọọ́lẹ̀ ìkìlọ̀ rẹ̀ àti pín bá a ṣe wá pín tó yẹn náà the only personality tó jẹ́ bridge láàrin àwa alùsùnà àti àwọn onísúfì tọ̀ríkọ̀ wọ̀nyí òun náà ni Sheikh Abdulkadiri Alijilani therefore bàbá yìí wà ní better position láti yanjú áwọ̀ àárín wa tó ní kálukú òfin lè mọ ìwọ̀n ara rẹ̀ tẹ́nìkan òfin ní máa ṣe ẹnu yánnayànna tẹ́nìkan òfin ní máa sọ wóróworó ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì the only tí bàbá yìí kọ láyé òun náà tíra bíi hàk that is the only tí àtìdá báyìí kọ àwọn Súfí wọn ní lọ́wọ́ àwa àlùsúnà àwa náà ní lọ́wọ́ àjọ ní lọ́wọ́ ni tọ́ bàbá yìí gangan fún ara rẹ̀ àwọn náà wọ́n fara kín ohun tá à ń pè ní Súfí ṣẹ́túndé báwọn wọ́n fara kín ohun tá à ń pè ní Súfí. màá padà ṣe àlàyé ìfarakín wọn létà ṣùgbọ́n kókó ni wípé wọ́n farakín ohun tá à ń pè ní súfí ìfarakín rẹ̀ ìfarakín rẹ̀ wọn yìí ló mú kí àwọn kan lọ dá tọ̀rí kọ́lẹ̀ lórúkọ wọn kì í ṣe ṣé kàbíkọ́dìrì àlìjèlá ní fúnra rẹ̀ ló dá tọ̀rí kọkọ̀ dìríyà sílẹ̀ o kì í ṣe òun dálẹ̀ fúnra rẹ̀ o gbòtíyé gẹ́gẹ́ bó ṣe já sí pé kì í ṣe Ìsá ọmọ Mariam aleyhi salamu kì í ṣe òun ló dá Christianity sílẹ̀ àwọn kan ni wọ́n dá lẹ̀ lórúkọ rẹ̀ lẹ́yìn ìgbà tó kú òlé ayé tọ́lọ́ ń gbé egun sánmà lọ tí ó sì padà sọ̀kalẹ̀ láti ogun sánmà lópin ayé the same thing náà ló wá happen sí Sheikh Abdulkadir Alijilani tó fi gá sí pé àwọn kan ni wọ́n dá ìjókòólẹ̀ lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n wá ń pe ìjókòó náà ní àtọ̀ríkọ́ àlekọ̀dìríyà not only of the courage lani ó ní wọ́n dá ìjókòólẹ̀ fún o wọ́n tún dálẹ̀ fún uwais ibùnú amir uwais ibùnú amir ẹni tí àlejò sọ wípé nínú àwọn tábìlì tí ń bọ̀ òun ló lóore jùlọ nù wa uwais ibùnú amir rahimahullah nígbà tó náà kú láyé tán àwọn kan dá ìjókòó tọ̀rí kọ̀ọ̀lẹ̀ wọ́n dá ìjókòó sáwíyà lẹ̀ wọ́n sì fi sọ́rí wáìsù bùnú àmírù wọ́n sì ń pe tọ̀ríkọ̀ yẹn ní àtọ̀ríkọ̀ àlùwà ìsìyà àtọ̀ríkọ̀ àlùwà ìsìyà ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń lo ọkọ̀ wọn fún tọ̀ríkọ̀ yìí majority wọn more than ninety percent wọn àwọn fúnra ara wọn ni wọ́n dátọ̀ yíkọ̀ yẹn lẹ̀ lójú ayé wọn ní ti Sheikh Abdulkadir Al-Jilani lẹ́yìn ikú wọn ni wọ́n dálẹ̀ lórúkọ wọn ní ti tábì yìí Uwais ibn Amir lẹ́yìn ikú rẹ̀ ni wọ́n dálẹ̀ ní ṣókí nìyẹn ọgọ́tọ̀ bàbá tó kàn kí n fẹ̀ lójú máa fẹ̀ lójú but ibi tá à ń lọ gangan ni wípé ẹni tí ó lè là ń jà níbi tá a dé níbi yìí òun ni Sheikh Abdulkadir Alijilani ẹni tó fara kí Sufi tó sì tún tó sì tún fara kí Alusunna ok ẹ wá sọ ẹ bá mi ké sí alias alágbára omi ẹ bá mi ké sí alias àáfà oníkùránì wọn ò gbọ́dọ̀ disappoint wa o wọn ò gbọ torí pé bàbá alágbára omi oníkọ̀dìríyà ni so tí àáfàá wọn la ní kí wọ́n kà síta yìí ẹ gbọdọ sá o tẹ ẹ bá sá tẹ́ ẹ bá ka sí àáfàá yín jáde tẹ́ ẹ bá ka mi ò ní kẹ́ka gbogbo ẹ jáde page one seventy three. page one seventy four àti page one seventy five ibi tọ́rọ̀ ti kan ìjọ mùsùlùmí tó pín yẹlẹyẹlẹ rẹ̀ tó pín yẹlẹyẹlẹ nìyẹn ibẹ̀ ni àwọn èèyàn ní bùkátà sí gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wọlé sórí ètò àáfọ̀ oníkùránì tẹ̀ ń sẹnu yánnayànna ẹ tún sẹnu yín bẹ́ẹ̀ kẹ́ ẹ pọ̀ oníkùránì jáde kó ka àwọn péjìsì yẹn sétí ìgbọ́ yín tẹ́ bá lèmi ò mọ̀ ọ́n kà tẹ́ ní èmi ò mọ̀ ọ́n tú èmi ti ka tèmi bí mo ṣe lè kà á bí mo ṣe lè ká lòlò tèmi mo ti ká lòlò ayé ti gbọ́ mo ti túmọ̀ rẹ̀ nígbò ọ̀dọ̀ ti tèmi so a ti rí ẹnìkan nínú alùsùnà tó ka tíra Sheikh Abdulkadir al page one seventy three page one seventy four page one seventy five àti ọ wá ku ẹ̀yìn náà nígun ọ̀dọ̀ yín yálà bàbá ní ọ̀ka ni o yálà ọmọ ní ọ̀ka ni o yálà sùlẹ̀mọ̀ rọ́jí ní ọ̀ka ni o oníkọ̀ọ̀dìríà náà ni sùlẹ̀mọ̀ rọ́jí àti àwọn yín ẹgbẹ́ tí àìjáde tí àáfà yín ni tí àáfà yín ni náà sì gbà pé àáfà wa ni àbùkọ́ bí Ok, so ó wá discuss bí ìjọ alebi ó ṣe pín seventy three according to àsọ́lé alebi lórí ìjọ rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ dákun torí ọlọ sẹ́rí gbogbo pé ẹ àbúrò yìí máa o ẹ kò rí fìlà ẹ aṣọ méjì ló ní green ọ̀kan blue ẹ kílẹ̀ máa o ẹ ẹ wọn ọkọ rẹ̀ mọ̀ wọn ò mọ́kọ ẹ̀ ní mahaj wọn ò mọ́kọ ẹ̀ nílùú ìbàdàn èèyàn mélòó ló ń tò sí lẹ́yìn ẹfun ṣe tá a ní wúrà kan òun ló kó bàbá rẹ̀ wá sílùú ìbàdàn sẹ́yìn gbogbo ń tẹ̀ ń sọ yẹn kọ́ ni ní tó kàn wá báyìí o sásọ mi ò bá pé mẹ́ta kò kàn yín o sífìlà mi ò bá pé méjì kò kàn yín o kò sẹ́nìkan nínú yín kò sẹ́nìkan nínú yín tí mo tọrọ afọlọ́wọ́ rẹ̀ wọ̀ rí o sótìyé tèmi tó mi o mo sì dúpẹ́ ní orí rẹ̀ fún Allah subhanahu wa ta'ala in tó tọ̀ wà láàrin àwa àti ẹ̀yin òun ni pé ṣé alùsùnà wálìjàmáà nìrètí gbà pé yóò wà lìjẹ́ náà ni tàbí àwọn onísúfí ẹ bá ní ká sí àfààyè jáde nítorí ọlọ́run ṣe ti gbọ́ ẹ̀yin ó súfí táwọn àfààyè ò bá ti ká sí àìjáde kẹ́ ẹ mọ̀ pé gbogbo yín pátápátá alábòsí nìyí o kẹ́ ẹ mọ̀ pé gbogbo yín pátápátá alábòsí ni yín o kí wọ́n ka tírà yẹn jáde fáyé o ìyẹn ni ọ̀rọ̀ àkọ́kọ́ so èmi yóò máa retí ìgbà tẹ́ ẹ̀ka jáde èmi mọ̀ pé wàhálà ti dé báyìí láti ìgbà tí mo ti ka tírà àbẹ̀kọ́dà lè jìlá wàhálà gidi ti dé báyìí ẹ ti ń lọ ronú lórí bẹ́ẹ̀ sì dojú kéwú ẹ ti ń lọ ronú lórí ìtẹ́lẹ̀ ìtẹ́fi ìtẹ́fi gbáǹdì ṣe mọ̀ pé nígbà tí bàbá wa ní mahad tí bàbá oní sọ̀rọ̀tù sábíkì sọnù tí wọ́n ké tẹ́tán wípé a sọ̀rọ̀ wọn ní o a sọ̀rọ̀ wọn ní o ni sáwù. àbá mi ṣe sáwù lọ́sọ̀tẹ̀ sáwù. ìbùsùn kò sáwù náà. lọ́sọ̀tẹ̀ sáwù lọ́sọ̀tẹ̀ kò wọ́n dáadáa. àwọn bàbá lọ́sà ìṣe gangan fúnra wọn ò ti sáwù. ọ̀sẹ̀ sáwù. ṣùgbọ́n àjọ onígbà tó wọ́n lọ sí wọ́n lọ sí sáwù iṣẹ́wò ìdásọ̀lá Apá mi ti sáwù. Apá mi ti sáwù lọ́wọ́ sọ́nà àgbọ̀dọ̀ ní ẹgbẹ́ òwì. Ẹgbẹ́ òwì. Àwọn bàbá mi kò sí sáwù ṣe ìṣòwò sóbí dọ́ọ̀tù sàlámù bàdílé ọmọ náà ti sùn ṣe sóbí wọ́n nígbàgbọ́ nínú ṣáàpì ẹ̀kọ́ọ̀dì wọ́n sọ̀rọ̀ wọn máa lò sí àwọn apá yìí ti bá wù. na ṣòkò sáwí pẹ̀lú àwọn àfà pẹ̀lú bàbá ní máa dùn náà. ṣùgbọ́n mo kó kọ̀kọ́ láti ilé ẹ̀yìn gẹ́gẹ́ gan. ó ṣòkò sáwí. kiri wú náà lẹ́wọ́ fẹ́ràn tó bá wọn. ó náà lè ẹ̀ẹ́dì sọ̀rọ̀ ṣé ẹ gbọ́ bàbá yìí ń sọ pé ẹ̀yin tẹ́ ẹ gbàbí súfì kọjá èyí ti ṣe tẹ́ fi wá kórìíra rẹ̀ tó báwo ṣé nítorí owó náà ni. nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá mahat lárọ́bí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá wa abdulwahab bayo ahmed bàbá tí mo interview nínú episode episode forty kọ́ni àti forty one jókòó tá a ṣe níjọ ní bàbá yìí ṣàlàyé wọ́n ní lóòótọ́ ni pé àwọn gan èmi ò ṣe mọ̀ káwọn gan ṣe súfí rí mi ò gbọ́ rí lẹ́nu wọn rí ló jẹ́ kí n wà shocked pé ah, so ẹ̀yin náà ṣe súfí rí wọ́n làwọn ṣe rí ìgbà táwọn dé Saudi làwọn tó drop ẹ̀ nígbà tí òye yí àwọn pé ìrìn àjò iná ni súfí ìrìn àjò iná ni ok ọ̀rọ̀ tí àfa àwọn tá a wá bá lọ ọbẹ̀ wọ́n fi rinlẹ̀ wípé bàbá ṣe súfírí nígbà tó padà wá hàn sí bàbá pé ìrìn àjò jáànámà ní súfí wọ́n fi súfí lẹ̀ ní ìsìn bàbá yìí ẹ̀ ń sọ pé nítorí owó Saudi ọmọ yín náà sọ bẹ́ẹ̀ àwọn tó pè wọlé sórí ètò oníkùránì tí mi sọ pé òun jáde ní mahad gbogbo wọn ni wọ́n fi ń rinlẹ̀ wípé lásìkò táwọn wà ní máàdù o bàbá ṣe súúfí àmọ́ bàbá padà fi súúfí lẹ̀ bóyá torí ké mọ́sáàtì máàdù lè arọ́bí wọn ò rówó kọ parí so gbogbo yín lẹ́wà ń sọ wípé bàbá máàlù bàbá yìí àti àwọn tó tún wà ní máàlù lónìí gbogbo ilẹ̀ ń fi ẹ̀sùn kàn wọ́n wípé nítorí owó Saudi ni ẹ̀yin gbàgbé wípé bàbá ní máàlù fún ara rẹ̀ záhídù ni aráyé sá ni nínú ìlú Ìbàdàn wọ́n mọ bàbá bàbá unique kọ́mọba ní forí dì wọ́n bàbá yìí ṣe para hàn o ẹbí àwọn àfá ìlú Ìbàdàn léèrè táwọn àfá ìlú Ìbàdàn ṣe ń pe ra wọn ní rọ́bí tọ́tulẹ̀ àyímọ̀ wàlẹ̀ ìwùlámà kan òkè táwọn bá ń lọ sílé olókù tí wọ́n lọ gbowó ń bẹ̀ tí wọ́n lọ sílé oṣù náà tí wọ́n lọ gbowó ń bẹ̀ tí wọ́n lọ síbi ìgbéyàwó tí wọ́n lọ gbowó ń bẹ̀ tó dá sí pé gbogbo tí máa ń ṣe àwọn láyé tí wọ́n owó ni owó ni wọ́n lọ sílé olówó wọ́n lọ gbowó wọ́n fi olówó jẹ oyè ẹ̀sìn olówó tó jẹ́ pòkí wọ́n fi joyè ẹ̀sìn àwọn àfáàlú Ìbàdàn àwọn náà máa ń fi àwọn olówó joyè ẹ̀sìn gbogbo rẹ̀ dánadáa yìí ẹ lè rí ìkankan nínú rẹ lára bàbá wa olóògbé muritadọ abdulsalam ẹni tó ẹni tó jìnnà sí gbogbo rádaràdá yìí tó ráyé sá Saudi Arabia kọ ló ra ilẹ̀ máàdù fún wọn Saudi Arabia kọ ló bá wọn kọ́ bíldì mahad àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ jáde ń bẹ̀ kí wọ́n tó mọ ọmọ ọ̀nà Saudi nígbà tí wọ́n ń rí àwọn ọmọ wọn tí wọ́n ń jáde tí wọ́n ń fakọyọ irú Sheikh Rasheed Adiyatullah àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ọmọ àlùbáríkà láti mádùdà arọ́bí òun ló ẹ̀ǹtáìtì Saudi Arabia ilé tí ó tẹ̀sí ń jáde ẹjẹ́ á lọ ọmọbẹ̀ ẹjẹ́ á kún wọn lọ́wọ́ wọ́n sì ti ń kún bàbá lọ́wọ́ wọ́n ti ń kún bàbá lọ́wọ́ bọ̀ ṣáájú two thousand ya two thousand and one tí bàbá tún bá wọ́n ti ń gbọmọ márùn-ún lárọ́bí tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ jáde ní Saudi Arabia síwájú kí bàbá tó túbá àwọn lárúbáwá ti ń àwọn lárúbáwá wọ́n ti ń wọ́n ti ń eh, wọ́n ti ń ṣàbẹ̀wò sí márùnlẹ̀ arọ́bí ṣáájú 2001 ṣáájú kí bàbá tó túbá tó bá dá sí pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sísá ọjọ́ wà sí márùnlẹ̀ arọ́bí nìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ a lè sọ pé ẹ rí ọ̀rọ̀ sọ àmọ́ kì í ṣe ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kì í ṣe ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìbáṣepọ̀ ti wà láàrin mádùlẹ̀ arọ́bí pẹ̀lú Saudi Arabia ever before kí bàbá tó túbá kòmbi súnfí nígbà tí bàbá ti túbá kòmbi súnfí bàbá ò pààrọ̀ ọkọ rẹ̀ tí bàbá fi kúrò láyé bàbá bá dìlárọ́ bí wọ́n ò pààrọ̀ ọkọ wọn lẹ́yìn ìgbà tí wọ́n tún bá kúrò ní súfí wọ́n ò pààrọ̀ ọkọ wọn títí wọ́n fi kúrò láyé àmọ́ ń gbà tí ẹ̀yin ẹ̀yin alápòsí wọ̀nyí ẹ̀yin alápòsí tọ́kàn yín dúdú yìí nígbà tẹ́yìn ó mọ̀ wí ẹ̀ ń sọ wípé nítorí owó Saudi ni àbàbí túbá ilé wo ni bàbá kọ́ lẹ́yìn ìgbà tí bàbá túbá wo ni bàbá rà lẹ́yìn ìgbà tí bàbá túbá ẹ́ tẹ́ fẹ́ máa so bàbá tábà tó jẹ́ tábà tún nà sóhà àtàwùbà ànàsù ẹ̀wá fẹ́ máa pè ní tábà fùlùs ẹ̀ ti bẹ̀rù ọlọ́run ẹ̀ ti bẹ̀rù ọlọ́run ó hàn sí bàbá láti kékeré ni bàbá ti ń bá súnfí bọ̀ láti kékeré wọn wọ́n dàgbà sínú súnfí ni wọ́n di àáfàá sínú súnfí ni. àmọ́ àánú ọlọ́run lórí bàbá bàbá wa ní mádùlẹ̀ arọ́bí àánú ọlọ́run lé wọn bá àánú ọlọ́run ó lé wọn bá ní 2001 bàbá ka tí àpẹlẹbẹ àníwárù àràhàmàníyà tí àti wọn gbogbo tí wọ́n ṣe ìsìkìláṣù àwọn àkídà tìjàníyà sí sínú rẹ̀ bàbá kà á ọlọ́run wá sí ojú bàbá ọ wá sí ojú inú wọn wọ́n wá rí pé ha àṣé táwọn bá bá súfì kú gbogbo wàhálà táwọn ṣe láyé yìí táwọn láwọn sin lọ́hùn lábẹ́ ọkọ̀ ìsìláàmù àtẹ̀sófin ni ó yí àwọn lágbo dàánà bàbá wa túbá bàbá ní mo túbá o mi ò ṣe wàsífà mọ́ o mi ò ṣe sáwíyà mọ́ o èmi ò ní kan sọ̀rọ̀ tó lè fàá tì mọ́ o tùǹjínà mi ò ní kà á mọ́ o nákàlẹ́ mi ò ní sà mọ́ o bàbá láwọn tú bá wọ́n láwọn tú bá pátápátá ẹ̀yin wá ń sẹnu yẹnẹyẹnẹ sí bàbá ń bàbá ẹ̀ ń sọ pé nítorí owó Saudi ni nítorí pé bàbá ti yín bàbá ti yín òun ò tún bá tẹ̀ kú bàbá ti yín òun ò tún bá tẹ̀ kú lọ máa wá gúgù fún ta ni bàbá yín yẹn tí òtún bá ti kú. táwọn máàlù tó bá ń pẹ́ sọ èmi ò ní pẹ́ sọ fún yín ní èso ọmọ máàlù máàlù ò lè kílèmù mi máàlù lárọ́bí wọn ò lè kílèmù mi nǹkẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́ wọn. àmọ́ islam ló dé ilé àti máàdùn lárọ́bí àìnàìjírí islam ló dà wá pọ̀ innamal mu'minuna ikhwatun islam ló jọ dà wá pọ̀ tó bá dá sí pé bàbá máàdùn bá ṣe súnfíkú ni ẹ bá gbúrò gbọ́ ẹ bá gbúrò gbọ́ lẹ́nu ni ẹ bá rí ipò tí ìbá ka bàbá sí tí ò sí ọlọ́pàá tí mo mi ní orí rẹ̀ torí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni tí bàbá márùn bá lọ kú sórí súfì ni ah, ah. kò sẹ́ni tí ó kò sẹ́ni tí yóò gbà wọ́n lọ́wọ́ mi ìbá fi wọ́n nákànnákan ni ìbá fi wọ́n nákànnákan ni ẹni tó jẹ́gbọ́n wọn ájì Baba, ájì Baba, mo fi nákànàkan mo fi wọn nákànàkan that's that's what nineteen nineteen uh, eighty eight or eighty nine nílùú Ìbàdàn ẹni tó jẹ́gbọ́ fún bàbá ní mahaj mo fi wọn nákànnàkàn tẹ̀lé rò pé mi jálábù sí ni èmi ti pàṣíà ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ti wà but bàbá ní máàgùn tí wọ́n túbá bàbá túbá tán wọ́n tún gbọ́ kíṣẹ́ẹ̀tì tí mo ṣe àti ìṣòlátò lè fásì nínú wọ́n tún dùn pé àsọmọ Yorùbá gan tuntun sọ orú ọ̀rọ̀ yìí èyí tọ́mọ wà sọ táwọn ká asọmọ yorùbá gẹ́gẹ́ kù ti sọ irú ẹ̀ wá rán bàbá wa abdulwahab bayo ahmed rahimahullah wọ́n wá rán wọn sí ni pé kí pè mí wá wọ́n wá lọ bá bàbá ní mahad náà ti ẹ kú oríire nínú bàbá dùn bàbá tì mọ́ mi wọ́n ní kí n jókòó sẹ́gbẹ́ àwọn bàbá rí pé mo kọ́kọ́ jókòó káwọn tó jókòó níbi tí mo wọ́n dùn dé níbi tí mo wọ́n dùn dé lọ́jọ́ náà lọ́hùn ayé ò tí social media ni mi ò bá gbé wọn jáde bẹ́ẹ̀ ni a lọ bẹ́ẹ̀ afẹnusọ ń tá afẹ́fẹnusọ sì gbàyànjá pé mo ti ń lọ ẹ̀yin wá ń sọ̀sọ̀kúsọ ní ìsìn ẹ wá ní owó owó sàúdí lẹ́nu yín kọ́ padà sẹ́nu yín bàbá tí wọ́n ṣe oúnjẹkújẹ kèé lọ lé oṣù náà mọ kèé lọ lé olóòkú kèé lọ lé oúnjàwó tó bá ti jí ńlé rẹ̀ máàdù ní ń bọ̀ wọ́n á jókòó sí máàdù láti àárọ̀ títí máàdù ó fi kílòsì kí wọ́n tó lọ lé wọ́n tún láwọn tí ó lọ gba kí ó kún nílé ẹ bi àwọn àfá ìlú Ìbàdàn léèrè pé kí ló fàjà wọn kí ló fa bí bàbá máàdù bí wọ́n ṣe rẹ́pọ̀ pẹ̀lú àwọn àfá ìlú Ìbàdàn pé kí ló fà ohun tó fà náà ni pé bàbá jẹ́ alásàjẹ bàbá yìí ṣe para hàn wọn kì í ṣe para hàn òun níbi táwọn bá ti ń dì fúnfún níbi ó ń yàwó níbi ó ń súná ọmọ níbi eh, ètò ìsìnkú tí wọ́n jókòó pẹ̀lú láwàní lórí tí wọ́n máa gbogbo àforíjì ọlọ́run sápò bàbá máàdù wọ́n yọra wọn kò ń bí yùn wọ́n yọra wọn kò ń bí yẹn bàbá wa lánàṣe àkọ́kọ́ bàbá wa lánàṣe àkọ́kọ́ kọ́nà bá ní foríjì wọn àwọn tó tún dàbí bàbá ní máàdùn nínú Ìbàdàn bàbá náà ò ṣe sún fítẹ̀ fúò láyé bàbá wa lánàṣe àkọ́kọ́ mi ò mọ́kọ́ wọn jù bá lọ bàbá ní lánàṣe bàbá tí ó ń pè ní bàbá lánàṣe àwọn náà ò ṣe súfí tí wọ́n kú láyé bó tilẹ̀ gà sí wípé inú ilé lánà tẹ̀ lónìí ẹ̀ẹ́sẹ̀ níta ìwọ́n ti bí ṣé òníyá sí ni ọ̀rọ̀ ti dàrú ẹ̀yìn ti dàrú gbogbo lánà tẹ̀ lónìí ti dó súfí wọ́n sì mọ̀ kí bàbá àwọn èso súfí báwo lèmi ṣe mọ̀ wọ́n ń pe ẹnìkan ní alehaj mko dawood ní òde ajé òde ajé ajé olólùkọ́ nìyẹn ni pé òde ajé olólù ọ̀gbọ̀tẹ́bà alehaj mko dawood nígbà wà ní wọn. bàbá yẹn wọ́n ṣe bakery nígbà náà lọ́hùn so a máa ń pọnmi níwájú ìta wọn nígbà tó di tá a dà pa tí mò ń wọlé lọ báwọn àfáà àdúbàdàn one by one one by one one by one one by one. mo wá fẹ́ lọ sílé lánàá tẹ̀ làwọn kan wá ta mí lólogó wípé kí n yọ àwọn lánà sẹ́lẹ̀ o torí wípé bàbá tiwọn ètè súfì o àwọn ọmọ ni wọ́n ya súfì lẹ́yìn ikú wọn o. ọwọ́ ah, ajé kàyéfì fún mi wà ní ta ló lè ta ló mọ ìtàn bàbá lánà nígbà ní kí n lọ bá ọ̀kan nínú ẹ̀mẹ̀wá bàbá tó sì ń gbé láyé nígbà náà lọ́wọ́ ẹnìyẹn ni alhaji mko dahood gbàdọ̀ bá wọn bàbá mko dahood ẹ̀yin mo wá bá o bàbá lánàá tẹ̀sẹ̀ ń súnfí ni wọn ká lè mọ̀ bóyá àtọrọ àforíjì fún wọn. wọ́n ní àáfà àwọn kì í ṣoní súnfí o àáfà àwọn kì í ṣoní súnfí. àfa àwọn kúrò láyé tán làwọn ọmọ wọn di oṣù fi ìdí sí nìyẹn táwọn fi rìváàsì kúrò nílànà tẹ̀. níjọ́ tí bàbá ń sọ̀rọ̀ yìí èmi à ń pẹ́ nìkan ní aláàjì buniyamin ẹ sì mọ̀ rí bàbá yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí prógámù wa ní ọjọ́ sunday sunday kí wọ́n á dá sọ̀rọ̀ èmi bàbá yẹn àti bàbá mp owó dàúdù alẹ́ ni ọjọ́ náà alẹ́ lọ́jọ́ náà prógámù kan ló gbé wa dé òde ajé olóòlù bóyá akídùn nìka yes akídùn nìka náà ni ni mo wá sọ fún àjìbù ní yámínú wípé aláàjì tẹ́ ń pè ní mko dàúdù ṣe é mọ̀ wọ́n wọ́n là mọ̀ wọ́n mo ní mo fẹ́ rí wọn lálẹ́ yìí mo fẹ́ béèrè ìtàn bàbá wa bàbá wa lánàṣẹ̀ lọ́wọ́ wọn. sáà kí bàbá lánàṣẹ̀ náà wọn ò bá àwọn àfa ìlú Ìbàdàn wọn ò bá wọn gírí pọ̀ àwọn àfa ìlú Ìbàdàn wọn lọ báyìí bàbá lánàṣẹ̀ dádúró báyìí ni tuntun bàbá náà jẹ́ alásàjẹ èèyàn wọn èsè e para hàn wọn èso e oníṣú fi orí burúkú tẹ̀ ń bá káyìí wọ́n ṣe kọ̀nfàmù mo sọ fún ọ yẹn mo sì gbọ́ láti ẹnu aláàjì MKO Dàwúdù ní òde ajé olóòlù bẹ́ẹ̀ ni òde ajé olóòlù náà náà ń pè bẹ̀yẹn ó sáà ń pè lóde ajé kan. now bàbá ìwà ń sọ fún mi wípé lójú ayé bàbá lánàṣẹ̀ tó jẹ́ àfá àtàwọn táwọn sì jẹ́ ọ̀kan nínú ẹlẹ́wà wọn àfá àwọn kò ṣe súnfírí wọ́n ní kódà àbúlé olódò ó wá ṣe wá sí mọ́sálásí lójú ayé bàbá ó fẹ́ fi súnfí lọ́lẹ̀ bàbá lánàṣẹ̀ pàṣẹ pé ó yá ẹ̀bọ́ndù ẹ̀bọ́ta ẹ̀bọ́ndù rẹ̀ ẹ̀bọ́ndù ẹ̀bọ́ta wọ́n gbé àbùlé olódò wọ́n gbé jáde kúrò ní mọ́sálásí ni pé kọ́ máa kó tiẹ̀ lọ. mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu bàbá MKO Dawood nínú tí mo tún gbọ́ òní wípé wọ́n nígbà tí Ibrahim Niyas wá sílùú Ìbàdàn nínú àwọn àfáà tí ò lọ bá Niyas bàbá lánàá sẹ̀jẹ̀ kan nínú wọn wọ́n ní kò sí tó ka àwọn pẹ̀lú súfí súnà àlẹ́bì ni làwọn fẹ́ ṣe ń tàwọn ìyẹn bàbá wa nílànà sẹ̀ bàbá wa lánà sẹ̀ mi ò sọ nípa kàlífà wọn o kò sí tó kéèyàn àti kàlífà bẹ́ o onísúfí ni o but bàbá wọn ṣe ń pè ní bàbá lánà sẹ̀ wọn ò yọ sí ṣé òníyá sí o wọ́n nígbà táàfà wọn wá kú tán táàfà wọn jáde láyé tán làwọn ọmọ kéwù ni àwọn ọmọ wọn wá sọ pé bàbá àwọn wòlíì ni Ibrahim Niyasi wòlíì ni táwọn gan méjèèjì pọ̀ káwọn lè ní double star mo lórí burúkú nù orí burúkú gidi ni o orí burúkú gidi ni o. bàbá yín ò ṣe súnfíṣe kú láyé aláfàjẹ ni bàbá aláfàjẹ aláfàjẹ ni bàbá yín aláfàjẹ ni bàbá yín bí súnà ti yé wọn mọ́ tó bá ń gbọ́ ẹ̀ha alánàṣẹ̀ ẹ̀ha alánàṣẹ̀ bí súnà ti yé bàbá yẹn mọ́ nìyẹn nígbà náà lọ́hùn wà lẹ́yìn sá wà lẹ́yìn sá sùfìyàn àmọ́ bàbá yìí tí ó súnfí kí ọlọ́run bá ní sàmójúkúrò fún bàbá lánàá sẹ́yìn ṣẹ́rẹ́ yìí ọ àrùn olé tẹ́ lọ di súnfí ẹ lọ kú òǹbẹ ẹ̀yin náà ẹ lọ katira àlìgúníyà ti Sheikh Abdulkadir Alijilani page one seventy three one seventy four àti one seventy five ẹ lọ rèé kàá ìjọ tí ó là ìjọ tí ó là kẹlọ ọmọ nínú tí àyẹn èmi ti kà jáde bàbá sì conclude wípé fàámẹ àlùfùrùkọ ànáàdìyà fàhíyà ahàlùsùnà wàlìjàmáà fàámẹ àlùfùrùkọ ànáàdìyà fàhùwà àwòfàhíyà alùsùnà wọ̀lìjẹ̀mà ẹ̀yẹ wá kà síta káwọn tẹ́yìn ó kà káwọn tẹ́ fún ayé tẹ́wà ń kanra yín jẹ bẹ́ẹ̀ náà làwọn bàbá kọ̀ọ̀kan lẹ Yorùbá ibi tí súnà yé wọn dé bí bàbá wa ní amúnigun tọba ẹ̀há amúnigun bí wọ́n ti gbọ́ yé àwọn náà ṣe é bí wọ́n ti gbọ́ súnà yé ma àwọn náà ṣe é àwọn náà ṣe ń súnfí àmọ́ nígbà tí wọ́n kúrò láyé tán àwọn ìṣẹ̀lẹ̀ ní ìwà lè máa ṣẹlẹ̀ o ṣe pé lójú ayé àlẹ́bì náà àwùjọ mùsùlùmí tò àmọ́ lẹ́yìn ikú rẹ̀ ó di yẹlẹyẹlẹ <laughs> so ìyẹn ṣe big problem ìyẹn kì í ṣe big problem ohun tí kó wá bá ṣe ní òde bá wájú ọlọ́run káwá padà sọ́dọ̀ bàbá wa níwò bàbá wa ní báàkì bàbá wa báàkì ìwò mo tiẹ̀ láǹfààní àti jókòó pẹ̀lú bàbá báyìí bí ẹ̀ẹ̀mejì tájọ sọ̀rọ̀ bàbá kí níwò kọ́nà bá ní foríjì wọn bàbá ètò súnfí àádùsúnà ní bàbá kọ́nà bá ní fọ̀rọ̀kẹ́ wọn ara àwọn bàbá kọ̀ọ̀kan bá wọn tó dá sí wípé ọlọ́run gbọ́ wọn wọ́n sọjí wọ́n tètè pík irú báwọn àfáà kan ti fara kín súnfí tí wọ́n dúrọ̀pù ẹ̀ àwọn òtí ẹ̀fẹ́ kan fara kín pàápàá ó ti tètè yé wọn mórí burúkú ní jẹ́ súnfí àwọn tí ó tètè yé ó yé wọn létà nínú àwọn tí ó tètè yé ni bàbá wa ní máàdù lárọ́ bí wà ó sì padà yé ó yé wọn létà ó yé wọn sí wípé à iná ni súnfí ó já sí jáànámà ni ó já sí wọ́n sì tún bá ń bẹ̀ èyí bá tún sọ ní ìsìnkú owó Saudi Arabia ni ṣé owó ni Saudi gbé fún Abdulkadir Jilani tó fi sọ pé alùsùn náà wà lìjàmáà ó ní àlèfúrúkọ ànájíyà ẹ̀yin alábòsí àní ọwọ́ awo tẹ́ ẹ gbà lẹ́ẹ̀fẹ́ fi lẹ̀ awo ní awo awo awo awo ẹlẹ́sìn nìyí awo ní súfí awo ní tìjáníyà awo ní kọ̀dìríyà awo ní sàbìlíyà aláwo nìyí. ẹlẹ́wọ̀nú ìsìláàmù kílẹ̀ tó ń gbogbo àwo sí ẹlẹ́wọ̀nú ìsìláàmù kílẹ̀ tó ń gba ọwọ́ àwo súnfí sí ẹ wà máa jó àwọn ẹ̀rí ẹ máa jó mọ́ra wọn ẹ máa lọ́ wọn lọ́rùn ẹ̀ áyà yìí àwọn súnfí ní bá wí ẹ̀ àdìsí yìí àwọn súnfí ní bá wí àbùkọ́dé ìjẹ́lá ń sọ pé àlùfúrúkọ̀ náà jíyà yíyá ahàlùsúnná wàlìjàmáà ọyẹ ẹ̀ka ti ń bọ̀ ọ̀ta ẹ̀ka bọ́ta ògèdè alábòsí bàbá wa ní mádùlá rọ́ bí kọ́nà bá lè pọ̀ lókẹ́ wọn o àti bàbá tó tún rí bẹ́ẹ̀ nú wọn kọ́nà bá lè pọ̀ lókẹ́ gbogbo wọn pátápátá bàbá ní mádùlá rọ́ bí kí sowó Saudi Arabia ni ó mú ọkọ̀ òun súfì o ó hàn sí wọn pé iná jáànámà ni súfì ó yọrí sí lọ́jọ́ àlèkìyàmà ló jẹ́ kí wọ́n fi súfì lẹ́ o so tẹ́ bá sọ pé owó ni bàbá gbà àbóyé torí owó Saudi ni ṣé owó náà ni Sheikh Abdulkadir Al-Jilani gbà tó fi sọ pé alùsúnà nìkan ni fúrúkọ̀ náà jíyà kò ní alùsúnà wàsùfìyùn ó ní alùsúnà nìkan ó ní alùsúnà kò pín ẹyọ kan ní alùsúnà so kò sí ti ń jẹ́ pé bóyá nínú àlùsúnà o àwárí súfì o àwárí kàrẹ̀ tìjàníyà o àwárí kọ̀dìríyà no no no no no no àlùsúnà wàlìjàmáhà no sufism no tìjàníyà no kọ̀dìríyà no ṣàbìlíyà tó fẹ́ jẹ́ àlùsúnà bi bí àlùsúnà wàlìjàmáhà jẹ́ ò lè kó àlùsúnà pọ̀ mọ́ súfí kò sóríire ó lè kó pọ̀pọ̀ sóríire ó ti dá yẹ̀pẹ̀ sínú gàrí rẹ̀ ìwọ́kọ́ ló mú ma ó yí dànù káyìn ni súfí fẹ́ ó fẹ́ dojú ẹ̀sìn dé ni ohun tọ́nà ẹbí ti mú wá ọ̀rẹ́ sí làwọn súfí ọmọ sọ pé ẹ kí ni pẹ̀lú ìjọ̀nà tàríkà ti dà níyà ṣe bá ságáfù láàrin ṣe bá bá láyé ló mú wá ni. Se ba ńlá yìí ló má ságàfù láìwá ni ṣé bá lè wà ló mú wá ẹ̀ẹ́sẹ̀ bí láìláìlà náà làwọn ṣe ń bẹ̀ ṣé bàbá ńlá yìí ló mú wá ni ṣé bá lè ló mú wá ẹ̀ẹ́sẹ̀ bí Se àfàlásù làwọn ti fún Se ba ńlá yìí ló mú wá ni ṣé bá lè ló mú wá ṣé bá lè ní ọlọ́run fi ẹ̀sìn ràn E ti àwa mùsùlùmí lọ́rùn sílẹ̀ mò ń ké fún yín tó ẹ ti wá lọ́rùn sílẹ̀ ẹ ti wá lọ́rùn sílẹ̀

ta ló mú ìráyé wá wa ló mú wá ni àbí ṣé ní ta ló mú kọ́kọ́ òun mọ́ ta ló mú wá wa ni àbí ṣé yín ẹ̀yin tẹ́ẹ̀dì ti mú yìí ànẹ́bì mú nǹkan wá tán ẹ̀tú wá tẹ̀ ń sọ pé gba mú wá yẹn lọ́wọ́ ṣé ní ohun ti mú ẹ̀yin ká àlùkùránì ẹ̀ bá nǹkan wọ̀nyẹn bẹ̀ ni ẹ kàdí ìsànẹ́bì ẹ̀ bá ń bẹ̀ ni ó ti wá dogun pé ẹsẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn Súfí lọ gba nǹkan sànẹ́bì ti mú wá òríjínálì tó ti mú wá òríjínálì olómú zúdù wá olómú tìláwà wá olómú àzíkìrì wá olómú kẹ́límọ́tù ṣáádà wá olómú kẹ́límọ̀ ìsìkìfàrù wá olómú bá ṣe ṣe àsàlátù fún olómú wá. Why do you need this sheikh? Why? Ah. Ọlọ́run wá sáàmù bàbá wa ní máàdùn kan, ẹ̀wà ń sọ pé owó máàdùn ni, sówó máàdùn wọn èkọ́ máàdùn ni, ẹ̀ sówó Saudi ni wọn èkọ́ máàdùn ni, sówó Saudi náà fi kọ́lé tẹ́ ń gbé ni, sówó Saudi ni wọ́n fi ra káà tí wọ́n ń lò dọjọ́ ọkú wọn ni. abẹ́ ṣe é gbádùn sà ṣe é gbádùn. ẹ wò ó ẹ sáṣe ẹ̀ka tí a Abdulkadir Jelani ẹ̀ka síta ṣẹ́dúgbọ́n kẹ́ẹ̀tú wá sọ pé ṣé àbíkọ́dì jèlá ní o owó Saudi ló gbà tó fi sọ wípé fa àmọ́ àlùfùrùkọ́ ànáàjìyà fàhìyà àhàlùsúnà wàlìjàmáà kẹ́ẹ̀tú wá sọ fáyé bẹ́ẹ̀. alẹ́ àti alágbára omi ẹ̀bọ́ta alẹ́ àti àfọ́ oníkùránì wọ́n náà bọ́ta sulema roji aina anta bọ́ọ̀ta kó gbogbo àwọn dàka sí ìrẹ́ bọ́ọ̀ta ẹ wá ka àlìkú níyà tẹ́tí gbọ́ àwọn èèyàn àwọn èèyàn fẹ́ gbọ́ látẹnu yín. ẹni sọ pé àmọ́ ké ẹni sọ pé àmọ́ túmọ̀ bá a ṣe mọ̀ ké mọ́ àti ké bá a ṣe lè to us. and interpret it in the language we understand, our mother tongue, Yoruba language. So, ìyẹn báyẹn. Ká wá lọ síbi ètò ìsìnkú ètò ìsìnkú Sheikhul Islam Ibn Taymiyyah. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí bàbá alágbára omi bàbá aliata alágbára omi ẹ tún gbọ́ ẹ wá tún gbọ́ irọ́ irọ́ bàǹtàbàǹtà irọ́ kún ẹnu bàbá yìí falafala ni irọ́ ọ̀pọ̀ lẹ́nu wọn débi pé ó ń fa nana sí wọn lẹ́nu. bó ṣe kún ẹnu wọn ló kún ẹnu ọmọ wọn irọ́ pọ̀ wọ́n mọ ọ̀rọ̀ twist wọ́n mọ ọ̀rọ̀ twist ẹjẹ́ agbọ́n tí wọ́n sọ nípa ibùdó tẹ̀mí yàrá yìí. ayé ti ń dáàbọ̀ ayé ti ń dáàbọ̀ ayé ti ń dáàbọ̀ lọ́sọ̀rí ẹ nígbà ojú ayé ànábì ọ̀yà ànábì ló kọ àwọn sọ̀hábà sọ̀hábà lọ àwọn àyímọ̀ ayé ń dáàbọ̀ ayé ń dáàbọ̀ ayé ń dáàbọ̀ nígbà tó dayé mọ́mọ́dé bùnà bù wàhálì wàhálà dé. àwọn ẹgbẹ́ wọn ni mọ́mọ́dé bùnà bù wàhálì ṣùgbọ́n tẹ́lẹ̀ ó gbìyànjú pọ̀ ó yẹ ló bá ṣùgbọ́n ó padà tó bá ó ti tàkọ́lẹ̀ nígbà tó wà lẹ́wọ̀n tó ń bá kú ọ̀nà tó ń mọ̀ tó ń fi lè rújú lọ ká gbé àwọn sáàrí àwọn tó kú. ṣùgbọ́n ìgbésẹ̀ àlọ́jọ́ tẹ́lẹ̀ wọ́n á lọ bá ó wà ń bẹ̀. débi pé gbà tí mo ṣe ní àbú àwọn ẹlòmíín ṣì ìfẹ́fẹ́ ara rẹ̀ àwọn ẹlòmíín gba omi ara rẹ̀ tí ń sun nígbà tó fi wẹ̀ ewé sídìrì tá fi wẹ̀ ewé sídìrì tá fi wẹ̀ ẹlòmíín ẹlòmíín tọ́jú ẹ̀. ẹlòmíín tó gbogbo ìlú gbogbo ọ̀nà tó wọ ìlú ó di ní fún èrò àwọn agbègbè òde ní à wọn lọ sí símọ́tà tó fi máa dùn àwọn jama àìsàn jama àwọn dùmọ̀ràn wọn lọ́wọ́ tábàlì abala bí tó ti ṣèbàjẹ́ àmàkà tábàlì abala bí tó ti ṣe dáadáa àkàrà wà tó bí àwọn ìṣúná kíkọ́ wọn dùn àwọn abala bí tó ti ṣe dáadáa àwọn abala bí tó ti tó ti dá ògùn lẹ̀ tó ti tẹ̀rọ láì tó ti tẹ̀rọ láì jáyé. Mama, ṣùgbọ́n muhammadu ram buhari ohun gbogbo fatiwa tiẹ̀ ogun ni. ogun ni muhammadu ram buhari ọ̀sẹ̀ máa ń àwọn owó síra. àwọn òṣìṣẹ́ àwọn gbọ́ tí bàbá yìí sọ á wà á máa plé ẹ̀ díẹ̀ díẹ̀ màá wá máa yànnàná ọ̀rọ̀ ẹ̀ sẹ́ni bàbá yìí orúkọ tó fìtì wọn gangan ni ká pè wọ́n ní big man big lie big man big liar either big man big lie or big man big liar orúkọ tó fìtì wọn ni. bàbá tó tóbi lórí irọ́ ńlá bàbá tó kún orí àga lórí irọ́ ńlá bàbá tó kún inú aṣọ agbádá lórí irọ́ ńlá ó kọ wọn nù. big man big liar irọ́ ti pọ̀ jù ẹ wá parọ́ parọ́ parọ́ parọ́ ọwọ́ dàbí ẹni pé ẹ̀ ń jẹ mọ̀ọ́wú mọ̀ọ́wú irọ́ yìí ti pọ̀ jù náà. bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ẹ ní àwọn súfì ni ó yìn ó ń súfì tí ò ẹ̀sìsì pàtẹ́bì bá sọ̀rọ̀ ẹ ní àwọn súfì ni ó ń bá wí ó ń tí ò sí lásìkò àlébísọ́ lọ́wọ́ àlébísọ́ táwọn àfẹ́ẹ̀sì bá tún sọ̀rọ̀ ẹ tún torí ẹ̀ kodò ẹ torí ẹ̀ kodò kí ló ń ṣe yín bàbá kí ló ń ṣe yín ná ẹ farabalẹ̀ àgbà tí ò farabalẹ̀ yóò fara gbégbà ẹ farabalẹ̀ bàbá ẹ má dojú ayé yín rú ẹ má jẹ́ kẹ́yìn yóò bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yìí ojú ayé yín lẹ̀ ń dàrú lọ ẹ rí ìsìláàmù dàrú ẹ rí ìsìláàmù dàrú ojú ayé yín àtẹ̀yìn lẹ̀ ń dàrú lẹ́yìn àní ẹ lọ ka tíra tí àbá yín àgbà Abdulkadir Al-Jilani ẹlọ́ka page one seventy three one seventy four one seventy five tọ́ ìsìnkú ibùdó tẹ̀níyà ọ̀yá. ayé ti ń dáàbọ̀ mhm. ayé ti ń dáàbọ̀ ayé ti ń dáàbọ̀ látọ̀rí ẹ nígbà ojú ayé ànábì ànábì ló kó àwọn sọ̀hábà sọ̀hábà lọ àwọn àyímà ayé ń dáàbọ̀ ayé ń dáàbọ̀ ayé ń dáàbọ̀ nígbà tó dá yé Muhammadu bin Abdul Wahabi wàhálà tí. ṣẹ́gọ́ ayé ti ń dáàbọ̀ lásìkò ànábì lásìkò àwọn sọ̀hábà lásìkò àwọn fòkànháhù ayé ń Muhammadu abuhabu Muhammadu abuhabu wá bayé bàbá ẹ kà ẹ kà jáde àwọn ọ̀nà tí Sheikh Muhammad Abdulwahab rahimahullah ọ̀nà tó gbà balẹ̀ ayé jẹ́ afẹ́gbọ́ látẹ̀nu yín ìyẹn nìyẹn. ìbúrò sí ilé à ó gbìyànjú pọ̀ ṣùgbọ́n ó padà tó

ọ̀yá. ẹkún náà kò wá sí wàhálà dé. ara ẹni tó ń ra ẹni máa ń lọ rẹ wá sí. gbogbo nàìjíríà ó gbìyànjú pọ̀ ó yẹ kó bá ṣùgbọ́n kó padà tó bá ti tàṣọ́lẹ̀ nígbà tó wà lẹ́wọ̀n. ọ̀nà tó ń mọ̀ tó ń gbìyànjú lọ́lọ́run ká gbé àwọn sáàrin àwọn. Baba, ah oh god òpùrọ́ ni yín òpùrọ́ tààrà ni yín big man big liar ni yín àsọ́ọ̀lẹ̀ tí ibùnú tẹ̀míyà sọ́ọ̀lẹ̀ o dandan ni kẹ́ produce yẹn abẹ́rí dandan ni kẹ́ produce àsọ́ọ̀lẹ̀ yẹn dandan ni kẹ́ produce yẹn o òpùrọ́ òpùrọ́ ńlá ni yín bàbá big man big liar òpùrọ́ ńlá ni yín bàbá ibo ni ibùdó tẹ̀mí àti sàtọ́lẹ̀ pé tóun bá kú àárín àwọn súnfí ni kí wọ́n sin òun sí kò ní lójú rí ọlọ́run níbo ni ibùdó tẹ̀mí àti sọ bẹ́ẹ̀ níbo ló ti sọ pé òun tún bá níbi títakọ àwọn súnfí bàbá you are a big liar òpùrọ́ ni yín òpùrọ́ ni yín ẹni ẹni tí àyẹ̀ ń lé ẹmu jáde kẹ̀ẹ̀ka. mo ní tí àná bàbá òpùrọ́ ni yín sẹ́ẹ̀ alìbìdáyà wà níháyà kìí ṣe tíra ibùnùsẹ̀ ìníyà oh my god. alìbìdáyà wàníháyà tíra ibùnú kẹsìrì ni kì í ṣe tíra ibùnú tẹ̀yìnyà bàbá kílẹ̀ ń parọ́ sí ojú yín ò dáa mọ́ ojú yín ò dáa mọ́ bàbá kílẹ̀ ń parọ́ sí nìsín alìbìdáyà wàníháyà ọ̀dà ń bọ̀. Òmọ́ o. sẹ́rí oh god bàbá ìkìlẹ̀ ń parọ́ sí oh mo fẹ́ fi tí à ń hàn yín ní o mo fẹ́ fi hàn yín. nẹ́tọ̀ọ̀kì pàkàsọ o alìbìdáyà wà ní háyà kì í ṣe tí a ibùnú tẹ̀yìníyà tí a ibùnú kẹfìrì ni. Ah èyí nǹkan máa dé o bàbá big man big liar big man big liar kí ló dé aha ẹ wò ó ah, irú irú pọ́blẹ́mù bàbá ìwà lọ kó rẹ̀ sí nítorí ọlọ́run o ẹ wò ó ṣe é ti rí i. alibidaya wà níháyà rèé alihafiz ibnu kathiri chadri alihafiz ibn kathir jẹ́ rí báyìí. kò ṣáà chadri báyìí alihafiz ibn kathir alibidaya wà níháyà bàbá Why are you a big liar? This is too much. This is too much. Alibidaya wa nihaya Ibnu Kathiri ló ní àfà tó ṣe tẹ̀síìrì Ibnu Kathiri tẹ̀síìrì lìkùránì lè àdíì. Òun náà ló kọ tírà Alibidaya wa nihaya. Ohun tẹ́ wíyẹn ò sí ń bẹ̀ bàbá irọ́ ń pa. ẹ ṣe jẹ́ kìkì irọ́ báyìí ná ẹ ń tóbi sí lórí irọ́ ẹ̀ ń kún orí àga fọ́fọ́fọ́ lórí irọ́ torí ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run náà ẹ bẹ̀rù ọlọ́run ọ̀dà èmi ní òsì ń bẹ̀ èmi sọ pé rọ́lẹ́ pa ẹ wá lọ gbé sọ wípé òun o. lórí ọ̀rọ̀ àwọn onísúfí o àti pé inú tẹ́ àwọn onísúfí òun ni kẹ́ ẹ sin òun sí kó o lè rójú rí ọlọ́run bàbá bàbá big man big liar ẹ̀ka bọ́ọ̀ta fún wa ẹ̀ka bọ́ọ̀ta o. ọ̀nà tó ń mọ̀ tó ń fi lè rú ìyọ́ lóhùn ń gbé àwọn sáàrin àwọn. nàláì yùtọ̀ nàláì tí àwọn tí àwọn olè ní tẹ́ẹ̀tẹ́ kàrí é kàrí àwọn ẹlòmíì sí ìfẹ́fẹ́ ara rẹ̀ àwọn ẹlòmíì gba omi ara rẹ̀ tí ń sun ta ló ń sí ta ló ń si bí òsè yóò sún fí. ta ló ń sí pẹ́pẹ́ ara rẹ̀ ta ló tọ́jú síbírù tí wọ́n ewé ẹ̀fúnnùsẹ̀ níyà bí ò sí ẹ̀yin onísúfí. Damascus Damascus ní ìpínlẹ̀ níyà kú sí nínú ẹ̀wọ̀n. lórí pósò òdodo ọsọ òdodo náà ni o kọlọ tó wá kádàrá ikú rẹ now ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn onísúnfí àwọn ni wọ́n ju àwọn alùsúnà lọ lọ. so ní kété tí Ibn Taymiyyah kú tí wọ́n kéde kí wọ́n kéde ikú rẹ̀ àwọn onísúfì níjọba aláò pé kí wọ́n lọ sí òkú rẹ̀ sọtiyé ohun tó fa tí wọ́n fi sí Ibn Taymiyyah sísà mọ́kíbára àwọn onísúfì nìyẹn o kò kú sínú ilé rẹ̀ o òdodo ló sọ ègéǹsì àwọn súfì níjọba fi gbé lásìkò ìgbà náà torí pé ìjọba àtàwọn Sufi ìjìnlẹ̀jọ ni wọ́n ẹni yìí bàbá wa yìí wọ́n sì wàá padà kú sínú ẹ̀wọ̀n so ìjọba sì rìlíìsì òkú ẹ̀ fáwọn Sufi yẹn pé kí wọ́n lọ sí. Hello? mo wà ní program lọ́wọ́. wọ́n rìlíìsì òkú ẹ̀ fáwọn súnfí ní ìbọ̀lẹ̀ tó fẹ́ káwọn súnfí sí sí ọmọ ìyá ìbùrù tèmíyà kan sì jó súnfí ẹgbẹ́ rẹ̀ ni wọ́n sí sí so ìkímọ̀ tí wọ́n ń bẹ níbi pé mọ́kíbàrọ̀ ń súnfí wà lásìkò náà lọ́tọ̀ ó ń jẹ́ ká mọ̀ pé ọ̀tọ̀ ni alùsùn náà lásìkò náà ọ̀tọ̀ ni súfí hikima ti ń bẹ́ẹ̀ nìyẹn lásìkò ìgbà náà gangan o nílùú Damascus o ọ̀tọ̀ ni alùsúnà alùsúnà wà lọ́tọ̀ iṣẹ́ alùsúnà wà lọ́tọ̀ iṣẹ́ oṣù fi wà lọ́tọ̀ ní tí mo ní kábà náà ó ṣe nìyẹn nínú ìlú Ìbàdàn ohun tí mo ní ká ṣe nìyẹn kí mọ́ọ̀sì wa kó yàtọ̀ kí iṣẹ́ wa kó yàtọ̀ àmọ́ torí wípé ìjọba fara mọ́ àwọn súnfí torí láti jọ wọn àná làwọn súnfí ti máa bá àwọn ìjọba ṣàdúrà jìbìtì ni wọ́n ti máa bá wọn ṣáájò ni wọ́n ti máa bá wọn ṣe àṣírí tíà so í máa jẹ́ kí àwọn àfọ́wọ́súnfí kí wọ́n súnmọ́ ìjọba ju àfáàsúnà lọ títí di òní ni o ẹ wo Ọ̀yọ́ stéètì lónìí ta ló súnmọ́ gómìnà jùlọ ta ló súnmọ́ ìjọba jùlọ àwọn súnfí ni sígbà wa àfáà súnà àwọn èyí báyìí lọ sàdúrà lé rẹ̀ àwọn èyí báyìí sanákàlẹ̀ tó lóṣèlú bá fẹ́ gbé àpótí ìbò ọ̀dọ̀ ń súnfí ní ọ̀lọ́ ọ̀dọ̀ ní súnfí ló máa lọ olóṣèlú ò ní wá bá rù mí ó ti mọ̀ pé wà sílẹ̀ ni ó ṣe fún òun ó ti mọ̀ kódà wọn tẹ́ ń pera wọn ní mùsùlùmí tẹ́ ń dàpọ̀ tí ìbò tí wọ́n náà fẹ́ dàpọ̀ tí ìbò n ò bá rù mí wọ́n ti mọ̀ pé wà sí ni màá ṣe fún àwọn ṣùgbọ́n àwọn ń sún fí ọ̀jẹ́ ńlẹ̀ eégún jẹ́ ńlẹ̀ òrò ni wọ́n ọ̀jẹ́ gífà jẹ́ mẹ́ẹ̀dúgbù ni wọ́n ló fi já sí pé àwọn èyí náà ni wọ́n máa ń sún mọ́jọba àlú ẹwù ìjọba lọ́tẹ̀ẹ̀sì tààlà àfà rẹ̀ onísúfì ni èkó ńkọ́ tààlà àfà wọ́n bẹ̀ látọ̀ ìjọba onísúfì ni so àwọn súfì máa rọwọ́ múnú ìlú torí pé gbogbo society làwọn bá mu gbogbo àwùjọ ni wọ́n bá mu gbogbo àwùjọ ni wọ́n bá mu àwọn ni wọ́n mọ̀ tán kìtẹ́nì jẹ wọ́n mọ̀ wé láwàní ẹ àti yọ́ láwàní lónìí o wàhálì ìsúná lè dán yẹn wò pẹ̀lú báyìí mọ̀ pé ìsìláàmù ò pẹ̀lú láwàní kẹ́límọ́tù ṣáádà ni téèyàn fẹ́ wọnú ìsìláàmù kìí ṣe láwàní ẹ wò gbà tí Jonathan tọ́lọ sí òkè ọya tí wọ́n wà lùkìńbà fún láàfin ọba tí wọ́n wé láwà ní fún àwọn ṣúfì nù báyé wọ́n ti rí nù bí ayé wọ́n ti rí nù so alùsúnà kéré ní every country alùsúnà akéré pọ̀ ní every country àwọn tó pọ̀ jù tí wọ́n súnmọ́ dọ̀ba jù lọ àwọn ni ta ni àwọn oníṣúfì oúnjẹkújẹ àwọn ni so ibùdó tẹ̀míyà ó sọ òdodo ọ̀rọ̀ ni ìjọba fi gbé àtìmọ́lé ló wà títí tó fi kú nígbà tí kú tán ìjọba sì rìlíìsì òkú rẹ̀ fáwọn onísúnfí àwọn onísúnlàgbà náà wọ́n jà raburabu wọ́n gbìyànjú láti láti rí òkú ẹ̀gbà bọ̀tì ìjọba ò gbà fún wọn àwọn onísúnfí ni wọ́n gbé òkú ibùdó tèmíyà fún pé àwọn rẹ́yìn ọ̀tá àwọn àwọn làwọn ó sin tó pé búrú tẹ̀míyà ó gbógun ti àwọn súnfì dọjọ́ ọkù rẹ̀ ni ó gbógun ti àwọn súnfì ní Damascus títí di ọjọ́ ikú rẹ̀ ni so ìdí nìyẹn tó fi já sí pé wọ́n rìlíìsì òkú ibùnú tẹ̀míyà fún àwọn onísúnfì ipò sì já sí wípé nílùú Damascus lásìkò náà alùsùnà wà lọ́tọ̀ òun súnfí wà lọ́tọ̀ so mọ́sálásí kó wá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtẹ́ òkú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni so bí ọwọ́ àwọn súnfí fi tẹ òkú báyìí àwọn kan yá lọ sí sí inú tẹ́ wọn ni bàbá ìwà ń parọ́ ní ìsìnyí tó sàsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ tó sọ yẹn pé tó ń bá kú tán tí àwọn kó lè rí ọlọ́run bàbá

nígbà tá a fi wẹ̀ ewé síbírì tá a fi wẹ̀ ewé síbírì tá a fi wẹ̀ ẹlòmíì ẹlòmíì tọ́jú ẹ̀. ẹlòmíì tó tọ́ bẹ́ẹ̀. lóṣù gbogbo ìlú gbogbo ọ̀nà tó wọ ìlú ó di ní e fún èrò. àwọn àtúntò ìdè ní à wọn lọ sí ìdímọ̀gbà tó fi máa dùn àwọn jàmá àyùsọ̀ jàmá àwọn dùn mọ́ra wọn lọ́wọ́. jàmá lọ́wọ́ sábà yà bá láti sẹgbẹ́bà sufi máa dù alùsùnà náà máa dù ibùdó tèmíyà òun súnà nìdọ́jọ́ ọkú rẹ̀ ẹnu pínpà tó kú sẹ́wọ̀n àwọn alùsùnà dìde wọ́n láwọn ó gbòkú rẹ̀ àwọn sufi ọ̀tá rẹ̀ àwọn náà dìde wọn láwọn làwọn lòkú rẹ̀ pé àwọn lọba lọ́bá sọ̀tà tẹ́ ekú so àwọn ti rẹ́yìn ẹ̀ nìyẹn àwọn làwọn ó sì lọ sin òkú rẹ̀ ìjọba sì gbé òkú ibùdó tèmíyà ó gbé láwọn sufi lọ́wọ́ sábà ní abala tó tó ti dáadáa àtà àwọn tó ti àwọn tó ti náà wọ́n ti. ẹ gẹ́ẹ̀tì ara yín bàbá. àwọn abala tó ti tó ti dá wúlẹ̀ tó ti terrorize tó ti yàrá ẹ kà bọ́ọ̀tà káyé ó gbọ́ ẹ kà bọ́ọ̀tà káwáwò bóyá fásiwá sí ibùdó tèmíyà ṣe tàbí fásiwá sí sheikh muhammad abdulwahab ṣe bóyá ó lẹ́rìí nínú kùránì tàbí kò lẹ́rìí nínú kùránì bóyá ó lẹ́rìí nínú hadisi tàbí kò ní ẹ kàbọ́ọ̀ta ẹ má sọ pé tí à ń bẹ ń lé tí àtẹ́ ìka tí àti ẹ kìí kà bẹ́ẹ̀ sì kápò níyé yín àní ẹgbẹ́ fásiwà rẹ̀ bọ́ọ̀ta kẹ́ẹ̀kà á ẹyẹ kọ́ngù mọ́. nínú àwọn ọ̀rọ̀ kí ló sọ. àwọn ìwo nẹ́ẹ̀sì máa wo síra. máa ṣe ẹ̀yin ẹ̀gbọ́ nẹ́ẹ̀sì kàtíyà kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ kí ni bá dé bàbá sórí nẹ́ẹ̀sì kọ́ ni ẹ ti ń sọ̀rọ̀ ni kí ni bá dé ẹ́ ẹ̀yin kì í wo nẹ́ẹ̀sì fi kàtírà ṣé àwọn tí àti ń lé tí wọ́n kó sórí íńtánẹ́ẹ̀tì èèwọ̀ ni kákàtíà lórí íńtánẹ́ẹ̀tì ṣé èèwọ̀ ni nígbà ẹ dákọ̀ àlèbì ìdáyàwó ni ní stẹ́ẹ̀lì fi ayé sẹ́mi ò ayé lórí nẹ́ẹ̀tì wá ìtẹ́ ẹjọ́ kù rọ̀ wá ìtẹ́ ẹjọ́ alápá báyìí big man big liar why ẹ̀yin ẹ̀ka tí à lórí nẹ́ẹ̀tì sọ́mọ yín aládìsí wèrè tí ẹ ní ẹ ẹ wà ẹ ẹ wà ẹ ẹ kí mo fẹ́ sọ náà ẹ upgrade ara yìí ni o tẹ́lẹ̀ kẹ́ wí nìyẹn ayé ti di ayé orí nẹ́ẹ̀tì lẹ́yìn náà fi ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì ẹ lè sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì àmọ́ ẹ lè kásá lórí nẹ́ẹ̀tì alábòsí nìyí nù kí àwọn ẹ̀ka lórí nẹ́ẹ̀tì àléébù wo ní bẹ́ẹ̀bì kíkà sí àlórí nẹ́ẹ̀sì nígbà bá ti mọ sí àtẹ́fẹ́kà ní èsì tí àlèbì dáyà wà ní háyà tẹ́ẹ̀ sọ pé ń bẹ́ lé tẹ́ẹ̀ tí ìkà yìí ó ní mo fi àwọn èèyàn yẹn ó ní mo fi àwọn èèyàn yẹn kí wọ́n lọ sáàsì fún kí wọ́n gúgù fún yóò gbé wá lódìdí fún wọn kílẹ̀ bá ká mùsùlùmí àti bùrùbá àwọn tí àwọn bọ̀ ń mi dáadáa mo ní tíra tó mo ní tíra tó takò sófì. bàbá ẹni tí àwọn dáadáa tẹ wá ń kà á ṣe ń kà á bẹ́ẹ̀ wulẹ̀ ká ẹ̀ lè gbọ́ yéè bẹ́ẹ̀ wulẹ̀ ká ẹ̀ lè gbọ́ yéè bẹ́ẹ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wulẹ̀ ká tí a ṣèkù bùnú báàsì ṣèkù sọ́ọ̀lì fàwùzánì ni ṣèkù eh, fẹ̀mínì ni alibani ni ẹ̀ wulẹ̀ lè gbọ́ yé ẹ ti di old school ẹ̀ lè gbọ́ yé. mo ní tíra tó mo ní tíra tó takò sófì tíra tíra fún òkè kí wọn ní tíra tó takò béèyàn sí ó dà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni mo ní. tí má ti wá di táwọn èèyàn bá ti sọ̀rọ̀ báyìí fún wa àwọn ọ̀rẹ́ náà kò máa ti bẹ̀ ẹ̀ ẹ̀ lọ́pọlọ. bàbá ẹlẹ́ni tí àtọ́ takò àwọn sófì lé àǹfààní wo ló ṣe fún yín ẹ ṣàǹfààní lára rẹ̀ kò wúlò fún yín pàápàá kò wúlò fún yín kò wúlò fún yín pàápàá tí à tó tapa àwọn ṣúbí ẹni lé ẹ̀sì ká ara sáà wèrè o tẹ́yìn kọ́ mọ̀ bí wálé rí wípé kí ni ìdájọ́ àwọn bàbá kan tí wọ́n kú sórí fi, lásìkò tá a wà yìí most of àwọn bàbá tẹ́ ń wí yìí ni wọ́n ti gbọ́ pé àtakò wà lórí súfí most of them ni wọ́n ti rí tírà tí wọ́n fi tako súfí tí wọn ò bìkítà láti kà á gẹ́gẹ́ bí bàbá big man big liar yìí big man big liar irọ́ wọn ti pọ̀ jù ẹni tí àtó takun tẹ̀ ń ṣe ẹ̀ sì jókòó kẹ́ yírí ẹ̀wò torípẹ́ ti sílì ọkàn yípa ọ̀rọ̀ yìí ti di sọmọ́nbókúmọ́ ní ọmọ yún sọmọ́nbókúmọ́ ní ọmọ yún fáwọn láyé ìjẹun ẹ ti di sísí òdodo irọ́ ló kù ń jáde lórí ahọ́n yín ẹ sì rí náà rí òdodo súnàmà ẹ lè gbọ́mọ̀ ilá àyẹ̀ṣá Allah olùkù ilá olùkù bóòlù ti fẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ti kó àwọn obì olóbìn jọ tẹ́ ti kó wọn jọ tẹ́ ti fún wọn ní omi omi omi omi tẹ́ ẹ ti fi nǹkan sínú ẹ̀ omi tẹ́ ẹ ti pèpèkúpè sínú ẹ̀ omi idán ṣebí ilé mi ń pè ní alágbára omi sẹ́yìn lágbára omi lọ́dọ̀ ni ọlọ́ọ̀kọ́ ni gbogbo agbára nǹkan ni ẹ ti fún àwọn èèyàn ní omi omi jímù mu wọ́n wà jókòó síwájú yín wọ́n wà pọ̀ lọ́ọ́ bí esusu wọn wà níbi ṣe làákàyè kankan mọ́ wọ́n ti mú mi yó wọ́n ti mú omi yó kò lè sí làákàyè lọ́pọ̀lọpọ̀ mọ́ ẹ̀yìn gangan fún ara yín irọ́ ló wá ń jáde lẹ́nu yín irọ́ irọ́ irọ́ irọ́ bẹ́ẹ̀ minutes ń bẹ̀ irọ́ ni ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ wákàtí kan minutes ń bẹ̀ irọ́ so èyí tí wọ́n máa ń bèèrè pé bàbá yìí kan tí wọ́n ṣe sún fíkú nǹkan kan kí ìdájọ́ wọn ṣẹ́ẹ̀tì lójú ayé báyìí nìsín pé most of these babas òun ni wọ́n rí tíraka pé súnfí ò dáa most of them òun ni wọ́n ní tí agún níyà lé ẹlòmíì kò tiẹ̀ kárí. E ṣùgbọ́n ti gbọ́ ó ti gbọ́ ẹgbẹ́ òfin lápẹẹrẹ kan ní ọdún tí èmi àti bàbá mọ́tọ́là bàbá mọ́tọ́là òkè adú ni o bàbá mọ́tọ́là tí wọ́n kọ́ ilé sójú títì lókè adú ok tí wọ́n kọ́ ilé sójú títì lókè adú èmi àti wọ́n jọ ṣe dáálọ́ọ̀gì ah mi ò lè rántí yíyà bóyá jìbùrìyà mi lè rántí yíyà ní tiwọn àbáwọn míì èmi àti bàbá mọ́tọ́ là òkè adú tó kọ́lé sójú títì lókè adú ẹ̀yin ọmọ òkè adú ẹ̀yin ọmọ ìlú ìbàdàn bàbá bàbá tó kọ́ mọ́sára tó kọ́lé sójú títì lókè adú bàbá àfáà dọ́dún tẹ́lẹ̀ àti wọ́n jọ ṣe dáálọ́ọ̀gì nínú mọ́sálásí òkè adú yìí kan náà kàyéfì kan ṣẹlẹ̀ jọ náà lọ́wọ́ gbogbo àwọn tó wá síbẹ̀ pátá ṣùhàdá ni wọ́n sì jẹ́ ẹlẹ́rìí lórí tí mo fẹ́ sọ yìí wọ́n ń kó àwọn tí àjáde láti inú ilé láti bá mi ṣe dìbẹ́tì àwọn tíà tí ń bẹ nínú ọ̀rá tí wọn ò tí ì já wọn kò bọ́ta tíà tí ń bẹ nínú ọ̀rá bí wọ́n ṣe sílì ẹ̀ta wá láti kọ́mpínì wà láì wọn kò bọ́ta wọn kò wá sínú mọ́sálásí èmi ń bọ̀ èmi mú tíra ibùnú kẹfìrù nìkan ṣoṣo péré mo lọ́wọ́ àwọn lọ kó tíà ibùnú kẹfìrù tó wà ní ọ̀rá àtàwọn tí à ńláńlá míì tí wọn ò tí ì já rárá wọ́n wá ti sílẹ̀ sínú mọ́ṣáláṣí ibi tí wọ́n ti máa ń ṣe ìjókòó tẹ̀síìlù nínú mọ́ṣáláṣí òkè adú ibẹ̀ láti ṣèjókòó náà mo wá ń sọ fáwọn èèyàn yìí pé ẹ wò àwọn bàbá ìrówó ra tíà wọn ò kà á wọ́n fi tonú ilé tíà ní bẹnú ọ̀rá yìí o tí ń sinmi síbẹ̀ yìí o tẹ́ ń tọ́ra sí àtìmọ́tì ọ̀gá yóò ṣàǹfààní pẹ̀lú ẹ̀ èyí tẹ́ tó wá bá tó wá kà náà èyí tẹ́ bá tó wá kà náà ẹ̀ẹ̀tún ní gbọ́yé ẹ̀ẹ̀tún ní gbọ́yé ẹni pọ́blẹ́mù gan ni o ẹni pọ́blẹ́mù gan ni o anyway ẹ jẹ́ kí n parí ìjókòó láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n parí ìjókòó láàárọ̀ yìí pẹ̀lú àsọ́ọ́lẹ̀ wípé bàbá bàbá alias eh, alágbára omi bàbá alias alágbára omi bóyá alágbára ni bóyá alágbára ni tẹ́ǹpẹ̀ ní alágbára omi bóyá alágbára alágbára ní àgbàgbára ní máa gbé nǹkan lọ ni ó ti gbọ́ ọpọlọ àwọn tó wà lẹ́yìn ó ti àgbàrá ti ó ti gbé ọpọlọ wọn lọ. bàbá àtẹ̀yìn àtọmọ yín ẹ jáde tí àlègúnníyà tí àfa yín àgbà ẹ kà fáyé page one seventy three page one seventy four page one seventy five afẹ́ gbọ́ látẹnu yín tẹ́ ẹ bá jóná gbogbo tẹ́ ẹ wà sínsíà tọ́lọ́hún ò tí ì sílẹ̀ ọkàn yín pa sórí irọ́ tí ò tí ì sílẹ̀ tí yín pa sórí òdodo sí orí irọ́ tí ò ti di etí yín pa tọ́rọ̀ yóò ti dàbí súnmọ́ búkúmú náà mọ́yó fáhùn láà yẹ̀rìjẹ̀ ọ̀hún ẹ̀ka tí àyẹn ẹ̀ka jáde fún àwọn èèyàn àwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́ mo tún wá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé àwọn èèyàn aláwọ̀ Ọda eh. um, baba wa n'i mahad ọlọ́ọ̀bá ní fọ̀nùkẹ́ wọn o ọlọ́ọ̀bá ní fọ̀nùkẹ́ baba o baba wa n'i lánàṣẹ kìí sàlífà mò ń bá o bàbá tí mko alájí mko dàódù sọ̀rọ̀ wọn fún mi wọn wọn pé wọ́n ìjọpọ̀ olókù àwọn ni mò ń bá wí o èmi àdúrà tèmi wọn o èmi èsàdúrà fún èmi èsàdúrà fún ẹni tó kú sínú bídíà o bídíà mùkáfíra èmi èsàdúrà fún wọn bẹ́ẹ̀ o àti gbogbo ẹ̀yin bàbá wa dáadáa tó ká sí pé bí súnà ṣe yé yín mọ náà lẹ́tẹ̀ ṣe máa àmọ́ ẹ̀ kò sínú súnfí àwọn kan fara wọn gbàbẹ̀ kọjá wọ́n sì tùbá nígbà wọn rí pé ọ̀nà ọ̀dà sẹ́mọ̀ kọ́nà ọ̀nà ni súfí gbogbo yín pátápátá láì sẹ́kù ẹnìkankan lẹ́yìn mọ̀ ń tọrọ àforíjì ọlọ́run fún yín níbi tẹ́ bá kù síwájú ọlọ́run sẹ́rẹ́ ìjà kú sínú súfí ẹ má retí pé mi ò tọrọ àforíjì fún lọ́dọ̀ ọlọ́run àwọn àbẹ̀bà àwọn bàbá yín kìíní bàbá yín kejì bàbá yín kẹta torí pé most of them irú tí àti bàbá alágbára omi nílé tó tako súfì wọ́n nílé kò sàǹfààní fún wọn kò wúlò fún wọn wọn ò kà á wọn ò kà á tó túmọ̀ sí pé alágídí ni wọ́n wọ́n sagídí kú ni ẹni tó sagídí kú lórí ìṣìnà kò jẹ́ wá ládùúgbò àforíjì ọlọ́run kò jù bá ń lọ fún ti tòní insha allah ọ̀ya àfà aládìsíwèrè àti bá mi rẹ kí lẹ fẹ́ bá wa sọ báyìí kí lẹ fẹ́ bá wa sọ. ara wa ni mo ní tóbi bọ́dì wa yìí ara wa èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tóbi máa ń lè rẹ̀ ni tóbi máa ń lè ni. ó lè kó tẹ́sí bá a bọ̀rọ̀ ó lè wọ́n tó yára yàrá. Ara wa ni onísúfì, wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni. Èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni. Súfì máa ń ṣe rẹ̀ ni ó lè kó tẹ́sí ó lè wọ́n tó alájàlá. ara wa ni onísùnfì wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ yìí tó fi máa ṣe rẹ̀ yìí. sáàmùtì sáàmùtì kó tẹ̀sí bá sọ̀rọ̀ ó lè wọ́n tó jálá jálá. Onídọ̀dọ̀ yìí, onídọ̀dọ̀ yìí, yóò fún un. ní sufi ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísufi ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísufi ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísufi ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń lè rẹ̀ ni máa ń lè rẹ̀ Ó lè kó tẹ́sí bá àkọ́rọ̀. Ó lè wọ́n tó jẹ́ alájàlá. Ó ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ lọ túnfì túnfì máa ṣe rẹ ni túnfì máa ṣe rẹ ni ó lè kó sẹ́yìn bá àkọ́rùn ó lè wọ́n tó jẹ́ alájàlá. Ọ̀sẹ̀ tó yẹ kó lẹ́yìn ìgbàlódé ẹ̀rọ kò wọ́n ṣe ìlànà pẹ̀lú púpọ̀. Láti ọ̀nà ẹ̀ yóò jẹ́ lára yóò máa ara wa ni onísùnfì ni ara wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ara wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ara wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ara wa ni èèyàn wa ẹ̀yà wá ní. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni. Ó lè kó tẹ̀sí bá àkọ́rọ̀. Ó lè wọ́n tó jálá jálá. Ó lè tó lè tó lè mẹ́ta ní ẹ̀rọ tó ti làbẹ́ ló púpọ̀. Lọ́kùnrin ó lè lè mẹ́ta àdáyébó lọ Kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀. Yóò máa ṣe eré ẹ̀ lọ. Ó rà á ẹ̀ ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́sẹ̀ wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́sẹ̀ wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń lè rẹ̀ ni Súfì máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jára ó lè tó lè lè lè. sọ̀rọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ lọ́ra ẹ̀ lọ́kọ̀ ẹ̀. ara wa ni onísùfì wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Inshallah, ní àárọ̀ ọ̀la ní àárọ̀ ọ̀la mọ̀ pé ọ̀la ni yọmọl ahad yọmọl ahad kàlímù ọ̀la ó máa jẹ́ dọ́bú ba rẹ̀ á jẹ́ dọ́bú ba rẹ̀ ìtumọ̀ dọ́bú ba rẹ̀ ni wípé hadisi tá máa ń kà òun náà ni. á kà àdìsí tá a máa ń kà òun náà la máa kà bàbá ṣe wá ń kà àdìsí yẹn màá tún wá ṣe é ní èsì ọ̀rọ̀ fún bàbá onísọ̀látù sábìkì ìsọnu big man big liar big man big liar màá tún wá ṣe ní èsì ọ̀rọ̀ fún bàbá oní sọ̀rọ̀tù sábìkì sọnù lórí irọ́ tí wọ́n pa má nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àti irọ́ tí wọ́n pa mọ́ ẹ̀sìn ànábì ìsìláàmù àwọn àdìsí tí máa kà lọ́la mo fẹ́ fi dá irọ́ wọn ní. Irọ ọba báyìí ti pọ̀ jù ó yẹ ká wá nǹkan ṣe sí irọ wọn ti pọ̀ jù irọ́ wọn ti pọ̀ jù àwọn gangan ni alias irọ́ pọ̀ jù àwọn ni alias irọ́ pọ̀ jù irọ́ wọn ti pọ̀ jù so ìjókòó àárọ̀ ọ̀la pẹ̀lú ògo àlọ́ọ̀ bí ó ṣe máa ṣàǹfààní pé tí àtàǹkà ń mú dákùnlé àkáàmù náà ni yóò tún ṣàǹfààní èsì ọ̀rọ̀ tí mo fẹ́ fún bàbá irọ́pọ̀jù yìí. so aago mẹ́sàn-án níjókòó tààrọ̀ la máa bẹ̀rẹ̀ o aláwọ̀ fún wa ṣe kòǹgẹ́ dáadáa sẹ́ni ìfẹ́ pèsòrí ètò ni èmi ìfáàyè gbáyàn báyìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agbọ́ náà. hello hello wàhálà sara mo ń ṣe program lọ́wọ́ ni o kí lẹ fẹ́ ṣe. ṣé tó ní ṣe pẹ̀lú súfì ẹ́písọ́dù mélòó lẹ ti gbọ́nu ẹ́písọ́dù tí mo ti ṣe ẹ́písọ́dù mélòó lẹ ti gbọ́ nínú ẹ́písòdù tí mo ti ṣe mo ti ṣe forty four episode now mélòó lẹ ti gbọ́ ń bẹ̀. ok the first time nìyí ẹ wà ní ìdíkẹ́ bí mi lè béèrè ẹ kọ́kọ́ n tẹ́ fẹ́ béèrè yẹn n tó súnmọ́ ni pé kí n ti sọ lọ́rọ̀ síwájú ẹ kọ́kọ́ lọ gbọ́ àwọn ẹ́písòdù tó síwájú náà tó ti yé bí ẹ bá fẹ́ gbọ́ bí ẹ bá fẹ́ béèrè béèrè. gbogbo tẹ́ bá tẹ́ bá gbogbo tẹ́ bá tẹ́ bá fẹ́ béèrè gbogbo tẹ́ bá tẹ́ bá fẹ́ béèrè pátápátá yóò ti jẹ yọ nínú previous episode. mọ̀sẹ̀bọ́ mọ̀sẹ̀bọ́ mọ̀sẹ̀bọ́ mọ̀sẹ̀bí ara rẹ̀ balẹ̀ ni èmi lọ́mọ fàṣìkò tèmi wéṣì wọ́n náà lọ ṣe fídíò wọn kálukú ló fi láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀. àwọn ìjọ àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. màtíhù tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. Kúrọ́ọ̀nì ní Ríza ní Ríza Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ Kúrọ́ọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọṣọ́ wa káàmádì kété ríhu bí ìjọ àwọn Ahmadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó n'ije dé òpin ká láwùrán wá ṣe kó fi rẹ̀ borí o. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك